والصلاة والسلام على خير خلق الله سيدنا محمد وعلى آله وصحبه أجمعين السلام عليكم ورحمة الله وبركاته أدوك fún الله atọrọ ìkẹ́ tó pọ̀ النبي محمد صلى الله عليه وسلم kí ọlọ́run kó dákun lọ́nbá wa sàlékún kẹrẹ̀ ọlá túbi ọlọ́run ọlájẹ́ kan sùn rẹ̀ ọlọ́run lẹ́yìn ọpẹ́ àti àsọlátù akí àwọn ẹni wa tí wọ́n fi àyè yìí fi dólẹ̀ sí àyè tí a ń bẹ yìí tí sì ń ṣe àǹfààní fún gbogbo ayé yányán látòkèdélẹ̀ akí wọn pé wọ́n kò náwó ní ojoojúmọ́ ní gbogbo ìgbà náà ni wọ́n fi ń ṣènáwó wọ́n sì gbìyànjú lè tó pọ̀ lára wa àfáà níbi sàárà nú àwẹ̀ ní níbi ìtúnú àwẹ̀ ní kọlọ́nkọdákun ọlọ́njẹ́ bá níbi tí ó ti lérè ọlá tóbi ọlọ́run ọlá agbára ọlọ́run ọlá àjẹkàn ọlọ́run kò ní sú yín ṣe bẹ́ẹ̀ sì ni kò ní rẹ̀ yín èyí tó wá ṣe pàtàkì náà ni pé kọlọ́nkọdákun kó gba sàárà yín kó yọ́nú sí sàárà yín kọlọ́njẹ́ bá níbi tí ó ti ní èrè tó pọ̀ kọ́lọ́n kó tara bẹ́ẹ̀ kó ṣe ní ọmọ àlùjànnà lẹ́yìn ìgbà tí ẹ bá gbádùn ayé títí lẹ́mìígún àtàláfi ara pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ kí àti àrísìkí àti ọlá torí pé ibo ni ìsinmi wà òun náà nínú ọgbà àlùjànnà ọlọ́run mọ́sá jẹ́ kẹ́ parí ẹ̀ sáyé ìsinmi tó dáa náà lọ́gbà ọlọ́run kò fi sẹ́yìn lẹ́sàn-án olóore la ilaha illallah a kò níbẹ̀ a kí gbogbo àwọn tí ọlọ́run ní kí wọ́n máa dá sí ètò yìí látọ̀dọ̀ àwọn dòkítọ́rù wa sheikh wa abdulrahim shitu thani akínwọn pé wọn kó ọ̀rọ̀ ìsìn lọ́njárí pẹ́ lọ́njárí jìnnà lọ́nba sàlékún dáadáa yìí àkí gbogbo àwọn tí a ń bẹ ń léṣẹ́ yìí tí a ń sakitiyan lọ́sàn àti lóru lórí bí islam ṣe gbà máa gbàyè sí tí ó sì máa tún ga sí ọlọ́run ò ní báradà tí yín náà jẹ́ o àránṣẹ́ ọlọ́run àtìlẹ́yìn ọlọ́run ọlọ́run yóò bá ń bẹ́ẹ̀ kọ̀ọ̀kan yín ọlá agbára ọlọ́run ọlá àjẹ kan sọ ọlọ́run bákan náà àwa kí gbogbo àwa jama tá a láǹfààní àti mọ gbọ́ Sunna TV yìí ní gbogbo ìgbà ẹlòmíì ti sọdún oúnjẹ lọ́dọ̀ ara rẹ̀ bí ò bá gbọ́ lójúmọ́ kẹkọọ lálàáfíà akínyìn o akínyìn ẹ̀kọ́ ọ̀rọ̀ ẹ̀sìn ọlọ́run yóò bá wa sẹ́yìn lẹ́san dáadáa ẹ bá níbi tó ti lérè ọlá agbára ọlọ́run ẹ rí ọ̀pọ̀lọpọ̀ àlùbáríkà àti yìí bẹ ọlọ́run wa tara bẹ gbọmọ yín ọlọ́run jẹun ọlá àlùbáríkà ọlá kan ṣe ọlọ́run la ilaha illallah lẹ́yìn wá gbà náà a tọrọ fún gbogbo àwọn tí wọ́n ṣe àwọn tí wọ́n jòkó ti iṣẹ́ yìí tí wọ́n náwó rẹ̀ àwọn tí wọ́n ṣẹ̀ wọ́n lẹ̀ tí wọ́n ti lọ síwájú ọlọ́run ọlọ́run bá foríjì wọn o ọlọ́run jẹ́ kí ọ̀run dáa fún ọjà yìí lọ ọlọ́run kó ṣe wọ́n ní ọmọ àlìjánà dákun má ṣe wọn lọ́mọ náà ọlọ́mọ bá aṣàlékún kẹ́ wọn látúbi ọlọ́run ọlágbára ọlọ́run ọlájẹ́ kan sọ ọlọ́run náà èyí tí amúhàfúnra wa ní dédé àsìkò a rí i pé akónú àwẹ̀ kò tí ì pẹ́ náà jù tá wa jẹ́ prógrámù wa lásìkò yìí òun náà ni wípé limadha yataghayyaru muslimun ba'da ramadan kí fa kini di ni dí tí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lẹ́yìn ìgbà tá a bá gbàwẹ̀ tán gbèsè wọn a máa yí padà wọn a máa yí padà èyí tó pọ̀ jù nú àwọn èèyàn nígbà tá a bá a máa ń sábà yí padà sọ́wọ́ tí ò dáa àyí padà sọ́wọ́ dáadáa nígbà tá a bá gbàwẹ̀ tán kí làwọn ìdí kí ló ń tọ́ fà á ti fi máa ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ èyí ni àkọlé ọ̀rọ̀ tí a mú wá fúnra wa lásìkò tá à ń bẹ yìí ọlọ́run kó dákun ọlọ́run má jẹ́ àyípadà sáìdá gbogbo àwọn tí wọ́n ti padà sáìdá yányán ọlọ́run bá wọn dáhùn padà sójú ọ̀nà náà alátúbi ọlọ́run ọlágbára ọlọ́run la pé wọn akọ́kọ́ pín sọ́nà méjì náà alákọ̀ọ́kọ́ mbẹ̀ ọ̀nà méjì akọ́ ni pé ẹ rí i pé àwọn ìpín kan mbẹ̀ ìpín àkọ́kọ́ àwọn ẹlòmíì wọ́n fi súnmọ́ lọ́hùn kíkó nú àwọn ẹran lẹ́ẹ̀kan náà wọ́n fi jẹni tó tún súnmọ́ lọ́hùn sí ni wọ́n tún lékún ìbáàdà sí ni àbí wọ́n wá sọ́là wọ́n tún bá ìbáàdà wọn ọ̀jọ́sìn wọn gbogbo iṣẹ́ olóore dáadáa tí wọ́n ṣe nú àwẹ̀ náà tẹ́lẹ̀ rí wọ́n tún tún ní tẹ̀síwájú lórí ẹ̀ ẹ̀rí àwọn kan ní àwọn ilé inú èèyàn ọlọ́run kó dákun kó fi wá sínú àwọn eléyìí ni bẹ́ẹ̀ tún ni ẹ rí àwọn aràn kejì àwọn tí wọ́n nígbà tí a bá parí lẹ́ẹ̀kan náà àfà gbogbo sẹ́kẹsẹkẹ tí wọ́n fi dira wọn lẹ́sẹ̀ tẹ́lẹ̀ tí ò jẹ́ kí wọ́n rìn lọ bí ìbàjẹ́ èyí tí wọ́n fi so ẹnu ara wọn tí ò jẹ́ kí wọ́n sọ ohun tí ò dáa àbí èyí tí wọ́n fi bójú ra wọn tí ò jẹ́ kí wọ́n ohun tí ò dáa gbogbo nǹkan tí ò da, tí wọ́n gbé jù lẹ́nu àwẹ̀ níjọ́ ọdún lẹ́ẹ̀kan náà nígbà tí wọ́n bá ti rí oṣù pé ọ̀la ni yí di o ọ̀la lálọ́ bí ọdún ẹ̀rí pé ọ̀pọ̀lọpọ̀ wọn a sì yí padà gbogbo ohun tí wọ́n fi ń lẹ̀ nú àwẹ̀ tí wọn ò ṣe mọ́lá ìdáni wọn agbégbá ìrùlẹ̀ kan náà kódà ẹlòmíì Allahu Akbar lálẹ́ ẹjọ́ ọdún náà pàápàá ẹlòmíì tí mú sọ dàbí lálẹ́ ẹjọ́ ọdún pé ọdún kọ̀ọ̀la o àtinú àwẹ̀ lénìí ah tó fi mí kanlẹ̀ báyìí lẹ́ẹ̀kan náà àfa ilé sọ̀dàbí ló lọ ó bẹ̀rẹ̀ sí mọ́ gọ́ ọmọlẹ̀ náà ẹlòmíì náà ò sùn lẹ́njọ́ nì ilé àlè ẹ̀rọ lọ sùn jọta wí yìí pé à òun mọ̀ bọ́ o àsìkò yìí tán ta ilé àlè ẹ̀ ló gbà lọ́ lọ sùn jọ́ nì kódà ibẹ̀ ló ti jí ló ti múra yídì ló fi lọ yídì ẹ̀rí ẹlòmíì lóríṣiríṣi àwọn ọ̀nà bàjẹ́ tá a máa ń gbà ṣe tẹ́lẹ̀ tá a máa ń hù níwà tí ò da tẹ́lẹ̀ kó di pé rọ̀mùdọ́nù dé afáǹgbà rọ̀mùdọ́nù lọ lẹ́ẹ̀kan náà gbogbo wà bàjẹ́ yìí náà a tún kó mọ́ra lẹ́ẹ̀kan náà a kó mọ́ra lẹ́ẹ̀kan náà ìpín méjì táwa yẹn nìyẹn àwọn kan nú èèyàn àtúnṣumọ́ ọlọ́run sí bẹ́ẹ̀ kẹ̀dẹ̀rẹ́ àwọn ìpín kejì àwọn sì kíni àwọn tó jìnà sí ọlọ́run wọ́n tún fi ẹ̀ṣẹ̀ fi kún ẹ̀ṣẹ̀ wọn tó tún ju èyí tí wọ́n ti ń ṣe tẹ́lẹ̀ tẹ́lẹ̀ rí lọ ó dàbí pé bíi pé òǹgbẹ nǹkan yẹn ti wá ń gbẹ wọ́n ẹ̀yin náà wò ẹ wò ẹni tí òǹgbẹ ń gbẹ tí ò rómi mu fún àìmọye ijọ́ fún àìmọye àsìkò tí wọ́n wá ru omi délẹ̀ kan náà ẹ ẹ wò báwo ni ó ṣe gbà gbégbá omi náà tí ọmọ mú ní pálépálépálépálé yóò wá mú lámú bẹ́ẹ̀ lomi ṣe nígbà táwọn ẹ̀ tán lẹ́ẹ̀kan náà báyìí ó já sóko bàjẹ́ sóko aburú rẹ̀ lẹ́ẹ̀kan náà ni tó bẹ̀rẹ̀ sí máa hu láburú káàkiri lọ kọ́lọ́nkó dákun ọlọ́nkó sàmìnà ní kọ̀ọ̀kan wa èyí jẹ́ ìpín alákọ̀ọ́kọ́ nínú ìpín àwọn èèyàn bí wọ́n ti pín sí kó nígbà tí Ramadan tán ṣe bẹ́ẹ̀ kàdọ̀rẹ́ ìpín míì àwọn pín sí ọ̀nà mẹ́ta ìpín alákọ̀ọ́kọ́ ń bẹ ní pé izzatul ikbal ala Allah alhalu alawal awul ula izzatul alallah àwọn eléyìí ni nígbà tí àwẹ̀ tán wọ́n tún dojúkọ lọ́hùn ẹ̀rí wọ́n dojúkọ lọ́hùn wọ́n tẹra mọ́ ìbádà sílẹ̀ kan sí wọn ò fi ẹ̀sìn lẹ̀ wọ́n tún lé mẹ́sì wọ́n tún tún lékún nínú ìjọsìn nínú ìbádà àwọn ìtawí wọ́n ṣe ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ àwẹ̀ ijtahadu kathiran fi, fi, fi Ramadan wàtàkọ̀rọ́bù ilallah wàfẹ́hìmù àwọn eléyìí ni nígbàtí àwẹ̀ tánlẹ̀ wọ́n ti mú ọ̀pọ̀lọpọ̀ ẹ̀kọ́ nínú àwẹ̀ tẹ́lẹ̀ àgbọ́yé wọn lékún sí ìbẹ̀rẹ̀ Ọlọ́run wọn lékún sí ìgbìyànjú wọn lékún sí nínú àwẹ̀ wọn wá dẹni tó jèrè wọn dẹni tó rí ọ̀pọ̀lọpọ̀ àǹfààní nínú àwẹ̀ àǹfààní tí wọ́n rí yìí nígbà táwẹ̀ parí tán bùṣe wọ́n tún tẹ̀síwájú lórí ẹ̀ bákan náà àwọn eléyìí ni àwọn ni wọ́n ti ń sin lọ́hùn tẹ́lẹ̀ tẹ́lẹ̀ rí wọ́n ti ń sin lọ́hun tẹ́lẹ̀tẹ́lẹ̀ kó di pé kíni kó di pé rọ̀mùdọ́nù dé wọ́n á wọnú rọ̀mùdọ́nù pẹ̀lú agbára wọ́n tún wá lékún nínú ìjọsìn nínú ìbáradà sí wọ́n ń sin ọba tó ní rọ̀mùdọ́nù ọlọ́run tó ní oṣù rọ̀mùdọ́nù ọlọ́run náà ni wọ́n ń sìn wọn ò sin rọ̀mùdọ́nù àwọn eléyìí wọn ò sin rọ̀mùdọ́nù wọ́n ń sin ọlọ́run tó ní oṣù rọ̀mùdọ́nù ọ̀dọ̀ ọlọ́run ni wọ́n ti ni òun jẹ́ wàsílà kan nínú tọ́lọ́run tá a bá ṣe á bá yọnu tò wọ́n lọ́hùn á bá pàdé látara bẹ́ẹ̀ àwọn eléyìí ni wọ́n rí ọ̀pọ̀lọpọ̀ àǹfààní wọ́n sì rí ọ̀pọ̀lọpọ̀ oore nínú oṣù náà ẹ̀rí wọ́n sì ṣiṣẹ́ yìí wọ́n ṣe fọ́lọ́hùn ni wọ́n ṣe nítorí tọ́lọ́hùn ni wọn ò ṣe nítorí pé àní tá a bá ṣe nísìnyí bóyá àwọn ará ayé lálàlàlà wọ́n ní ìkìláṣù níyà lórí ẹ̀ wọ́n jẹ ọ̀pọ̀lọpọ̀ àǹfààní nínú oṣù náà nígbà táwọn náà wá tán àǹfààní rẹ̀ tí wọ́n jẹ nínú oṣù yìí èyí náà ló bá wọn dẹ ìhìn àwẹ̀ náà ni ò jẹ́ kí wọ́n fi iṣẹ́ ribiribi iṣẹ́ dáadáa tí wọ́n ṣe nú àwẹ̀ nì kò jẹ́ kí wọ́n fi lẹ́ngbà táwẹ̀ tán bó ṣe wọ́n tún wá dìrọ̀ mọ́ lọ́hùn sí tó tún lè kú sí bákan náà ẹ wá rí àwọn ìpín ẹlẹ́ẹ̀kejì nínú ìpín tí mo sọ yìí àwọn tí wọ́n zallatul ghafla anillah àwọn tí wọ́n wọ́n nígbà tí wọ́n wọnú àwẹ̀ ẹ̀rí àwọn ilé nígbà tí wọ́n wọnú àwẹ̀ káwẹ̀ tó dé tẹ́lẹ̀ àwọn ìbẹ̀rù Ọlọ́run ò fi bẹ́ẹ̀ tó dáadáa qawmun كانوا قبل رمضان في i'radi wa ghaflatin àwọn bẹ nínú ìfọnúfọ́ra inú gbàgbéra ìmùkùsínú gbádùn ayé nìkan yóò kí ramadan tó dé ìbádà wọn fẹ́lẹ́ ó kéré wọn ò jọ́sìn fọlọ́hún ẹ̀rí falamma fa'ajahum ramadan ẹ̀rí gbà tí ramadan dé bá wọn akbalu ala ta'ati mina suyam wa qiyam àwọn eléyìí tá a wí yìí ńgbà tí ramadan dé lẹ́ẹ̀kan náà wọ́n dojú kọ ramadan wọ́n gba àwẹ̀ dáadáa wọ́n sì tẹ̀lé òfin tọ́lọ́hun wọ́n tẹ̀lé lànà tí ọlọ́hun fi lélẹ̀ fún anábìá Muhammad sallallahu alayhi wa sallam wọ́n tẹ̀lé rẹ̀ wọ́n yapa rẹ̀ wọ́n lọ lójú ọ̀nà tọ́lọ́hun tààrà ńgbà tí rọ̀mùdọ́nù dé ẹ̀rí bákan náà wọ́n sì ń gba àwẹ̀ bákan náà wọ́n ń kírun wọ́n ń kírun òru gbogbo nǹkan tó yẹ kí wọ́n ṣe wàṣàhùwàtìhà ọ̀n táwí yìí ẹ̀mí wọn ò yẹ kò gbò ọkàn wọn tún so máyé tòun ti bí wọn ti mára bá ẹ̀sìn náà tó nínú oṣù náà tí wọn tún lè kún àwọn ní táwí yìí wọ́n ṣe kí ni o wọn ò gbàgbé ṣáwà wọn gbàgbé ayé wọn ayé tí wọ́n ń jẹ lọ nì ìgbádùn ayé wọn gbàgbé ẹ̀ ọkàn wà lára rẹ̀ falamma ntaha Ramadan àádọ́wò ìlà nígbà tí Ramadan tán kí ni wọ́n ṣe wọ́n padà lọ síbi ìwà wọn tàná ẹ́ lima tadu wa anfaku àwọn eléyìí ni wọ́n pa síbi ìṣesí wọn tàná ohun tí wọ́n ti bá sábà wọ́n bẹ̀rẹ̀ sí máa ṣe kí ni o wọ́n bẹ̀rẹ̀ sí máa náwó bí wọ́n ti náwó lánàá tẹ́lẹ̀ lórí ìbàjẹ́ wọn lórí àánú wọn tí wọ́n ń ṣe lánàá wọ́n padà síbẹ̀ nígbà tí kí ni nígbà tí rọ́mùdọ́n tán lẹ́ẹ̀kan náà wọ́n padà síbẹ̀ ẹ̀rí àwọn eléyìí ni kí ló ṣẹlẹ̀ wọ́n á rí i pé nígbà tó ti tán tí àwọn rọ́mùdọ́n ti tán tàkòtúṣù rárá kan máa ká padà sáyé bàbá ti wà lánàá kí làwọn ṣe wọ́n ní àwọn eléyìí wọ́n ti gbà pé oṣù ti parí irúfẹ́ àwọn ẹni bẹ́ẹ̀ tó yẹ ká sọ fún wọn wọ́n ní fa'awulahi nakulu lahum man kana ya'budu ramadan fa inna ramadan qad ẹni tó yá sí pé ramadan ní sìn tẹ́lẹ̀ tí ò sin ọlọ́run tó ní ramadan ẹ̀jẹ̀ á pé o ramadan ti tán o yá sí pé ọlọ́run rẹ̀ tán náà nìyẹn ẹ fún wọn yín bẹ́ẹ̀ gbogbo ẹjọ́ sí pé tẹ́lẹ̀ tẹ́lẹ̀ rí Ramadan nìkan ló pọ́nlé ló fún níyì ẹ ká sọ pé Ramadan ti tán then ìbádà rẹ ó parí lẹ́ẹ̀kan náà nìyẹn wa man kana ya'budu Allaha ẹni wá ń sin ọlọ́run fa inna Allaha hayyun la ẹni bá ń sin ọlọ́run láyé ọlọ́run ò ní kú láyéláyé o ọlọ́run ò sì ní tán ọba gbére ni Ramadan yafna wa rabbu yabqa oṣù Ramadan òun ni máa tán ayyaman ma'adudatin àwọn ọjọ́ díẹ̀ kan ni ó ti wá ó sì ti lọ àmọ́ ọlọ́run ọba ọba tí ò ní tán láéláé ni ọba tí ò ní bẹ̀rẹ̀ tí ò sì ní parí náà ni ọlọ́run ẹ̀rí ìdàn lókùngbà tí ọlọ́run ọmọ ọbẹ̀ ti gbére ìdàn fazamanul amalu salih la yantahi ìdàn àsìkò tá a máa ṣiṣẹ́ olóore ẹ̀rí tá a máa ṣe tó dáa láti fi rí pò níwájú ọlọ́run àsìkò ni òní tàǹgbà kan rí o àyàfi ìgbà tí ẹ̀mí bá bọ́ sí gògóńgò èèyàn kan ìgbà nìní kan ni kíyìn ó ṣẹlẹ̀ ìgbà ni wọ́n tilẹ̀kùn istigfaru fẹ́ níbẹ̀ nígbà tí ẹ̀mí bá ti dé gògóńgò rẹ̀ ẹ̀rí tí bá ti ń pọ̀ka kú rẹ̀ kò tún lè tọrẹ àforíjì máa ń gbà tó bá wá ń tọrẹ ń gbà òní rà àforíjì ọlọ́run àmọ́ kásìkò tó tó bẹ́ẹ̀ kò sígbà tẹ́yàn ò lè ṣiṣẹ́ olóore jásí pé kì í ṣe ní Ramadan nìkan iṣẹ́ olóore ń bẹ tá a bá wo àwọn àsìkò míì náà ń bẹ ní àwọn ọjọ́ ọlẹ́ òfo tí ò tí inú àwọn oṣù míì yàtọ̀ sí oṣù Ramadan tí ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam tó jí àwọn gbígbà àsìkò gbàdúrà fún wa láàrin rẹ̀ ẹ̀rí kì í ṣe Ramadan nìkan kì í ṣe ìbáàdà Ramadan nìkan lọ́n fẹ́ lò lára wa gbogbo ìbáàdà tí bẹ́ẹ̀ ni gbogbo òṣèmí wa láyé yányán ń tó lọ́n fẹ́ lò nìyí ẹ̀rí ẹni tó bá wá dúró de pé ramadan nìkan ni fàkàsára lahu dan irúfẹ́ ẹni bẹ́ẹ̀ òfo àtòfò ni ó padà rí mu níwájú ọlọ́run kọ́lọ́n kó dákun ọlọ́run mọ́sà sọ ọ́mẹ́ àmọ́ abíọ́ léèrè wọn náà wò ọlọ́run foríjì ẹnu oṣù náà ó rà foríjì ọlọ́run nígbà tí oṣù yìí ṣe kíni tóṣù yìí wá orí àforíjì ọlọ́run ó para mọ́ fọlọ́run ó mutí mà ó ṣe ṣìnà ó ṣe jàǹbá ó purọ́ mọ́ gbogbo nǹkan ló pa ó wò kíwò mọ́ o ò sọ ìsọkúsọ mọ́ o ò jẹ ìjẹkújẹ mọ́ o ò rìnrìnkùnrin mọ́ o paramọ́ fọlọ́run jẹ́ tọ́lọ́run sì foríjì ọ́ tọ́lọ́run ti kọ́ sínú àwọn ẹni tó ti bọ́ okò náà kò lọ́rùn wọn tọ́lọ́run ti kà á sínú ọmọ àlìjánà lẹ́yìn ìgbà tó ṣùnà parí ìwọ náà wá wò kí ló wá mú ọ tó fi dára rẹ padà síbẹ̀ lẹ́yìn ìgbà tó ṣùnà parí tán mo ṣe sọ wá rò pé bóyá Ramadan míì ti ń bọ̀ wá lọ́nà yọba ọláyé ni lọ́wọ́ rò pé bóun bá tiẹ̀ ṣẹ̀ṣẹ̀ kan nísìnyí tí ọlọ́tọ̀ bá fi délẹ̀ kan náà òun atúntọ́ àforíjì nínú ẹ̀ bákan náà so mọ̀ pé rọ̀mùdọ́nù ti ń bọ̀ wáyé ba ọ láyé ló fi wá dún ní máa ṣe aburú lẹ́yìn ìgbà tí rọ̀mùdọ́nù ti bù sílẹ̀ kan náà ẹ dákun irúfẹ́ ẹni bẹ́ẹ̀ àǹfààní bẹ́ńlẹ̀ fún ọ a kí ọ pé oríire rẹ ó wà ń bẹ̀ díẹ̀ orí burúkú rẹ ò pọ̀ ẹ wá rí pèlè lẹ́ẹ̀kẹta ni àwọn ni wọ́n sori burúkú lẹ́yìn tó pọ̀ jù kọ́lọ́mọ́fìn wọn láyéláyé òun náà ni àwọn eléyìí ni pé alahalu thalith khasaratun ghaflati anillah àwọn ni wọ́n rí òfò àti òfò tí ń bẹ níbi òpè wọn sí ọlọ́run ọba tó ṣẹ̀dá wọn bọ́tọ́ náà wáyé ẹ̀rí àwọn eléyìí ni qawmun dakhala ramadan wa kharaja ramadan ìjọ kan ni wọ́n wọ́n wọnú ramadan wọ́n wọnú oṣù ramadan ramadan bá wa sáyé wa kharaja ramadan wọ́n sì jáde kóònù ramadan náà wa haluhum kama ìṣesí wọn ò kó bó ti wà lánàá kó sùrọ̀ mọ́tọ́nù tó dé o lam yataghayyar minhu shay'an kò sí ohun tó ṣe kíni tó yípadà ń bẹ̀ kankan ò yípadà nù ìṣesí wọn àwọn náà ò sì gbìyànjú àti yípadà nù ìṣesí ara wọn ìbàjẹ́ wọn tí wọ́n ń ṣe tẹ́lẹ̀ kí rọ̀mùdọ́nù tó dé wọ́n bí wọnú rọ̀mùdọ́nù nínú rọ̀mùdọ́nù náà wọn ò fọtí ńlẹ̀ o rọ̀mùdọ́nù náà wọn ò fi ṣìnà ńlẹ̀ o rọ̀mùdọ́nù náà wọn ò fi rọ́pípa ńlẹ̀ o rọ̀mùdọ́nù náà wọn ò fi olè ńlẹ̀ o gbogbo iṣẹ́ aburú yányán náà ni wọ́n ń ṣe òun náà wọ́n gbé wọnú rọ̀mùdọ́nù wọ́n sì tún wá ń ṣe ní Ramadan náà wọn ò sì múra wọn gbáradì láti fi iṣẹ́ aburú nílẹ̀ wọn ò gbáradì inú ẹ̀ wọ́n wá lo Ramadan náà bẹ́ẹ̀ títí ẹ̀rí oṣù náà fi wá parí nígbà oṣù náà tó parí àfà wọ́n fẹ́ lè sọ pé ah àwọn dúpẹ́ oṣù tí ń gbáǹjẹ lẹ́nu ẹnu èyí ti wá lọ oṣù tó léwa kó ń bi ìṣìnà ó ti lọ oṣù tó léwa kó ń bi irọ́ pípa ó ti lọ oṣù tó ṣe oṣù tó ṣe wọ́n ti ka gbogbo ẹ̀ lẹ́ẹ̀kan náà wọ́n ní ah, àwọn sì nálàáfíà àwọn sì gbádùn nísìn a ti ẹ̀sùn gbádùn nísìn a jẹun lọ́sàn gbádùn nísìn a lè falè nísìn a lè mutí nísìn a lè purọ́ nísìn gbogbo wa jàǹbá ayé yányán inú wọn dùn gbà tí rọmọdọ́nù ṣe kiri rọmọdọ́nù lọ bá ní pé wọ́n wọnú rọmọdọ́nù pẹ̀lú iṣẹ́ ìbàjẹ́ wọn wọ́n sì tún jáde rọmọdọ́nù pẹ̀lú iṣẹ́ ìbàjẹ́ wọn wọ́n gbé ìbàjẹ́ wọnú rọmọdọ́nù wọ́n tún gbé ìbàjẹ́ jáde kónú rọmọdọ́nù àwọn lẹ́yìn òfò ni wọ́n àtòfò àti wàhálà àti ìdàmú ni wọ́n máa jẹ́ tàwọn eléyìí láyà tàkìyàmà li annahum lam yataghayyaru wọn ò yí padà wa lam yata'atharu rọ̀mùdọ́nù sì lápá sí wọn lára tí ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ó sì ṣàlàyé àwọn mẹ́ta kan tí ń sọ pé ọlọ́run ó fi mú wọn gbolẹ̀ ọlọ́run ó jẹ wọ́n ní jẹ́bẹ̀ẹ́ ìmọ̀ mẹ́ta yìí náà náà ni ẹni tí rọ̀mùdọ́nù bá sáyé tó wá lo oṣù náà bẹ́ẹ̀ tí ò tọrọ àforíjì ọlọ́run lóṣù tí oṣù náà fi parí anábì Muhammad sàlám onífẹ́ ẹni bẹ́ẹ̀ kọ́lọ́hún fún mọ́ ẹ̀ fi gbolẹ̀ kọ́lọ́hún jẹ níyà torí pé oṣù kẹ́ oṣù àforíjì ni oṣù rọ̀mùdọ́nù jẹ́ kí wá ṣe oṣù eré kì í ṣe oṣù àrédè tá a sọ pé a máa ṣeré bẹ́ẹ̀ láfìrí kí ọlọ́run kálá ọ̀rọ̀ orí bẹ́ẹ̀ o bẹ́ẹ̀ wọ́n bá wà lìjọ́nà iṣẹ́ ló ṣe o tí ì ṣiṣẹ́ lásán iṣẹ́ tó tóbi ló ṣe kó tó wà lìjọ́nà àwọn eléyìí kí ló fà á ẹ̀dàkùn ẹja wò kí ni tó fà á táyé wọn fi dà bẹ́ẹ̀ tí wọ́n fi wá yí padà lẹ́yìn ìgbà tí wọ́n dọ́nu tán àwọn ẹni tó ti sin lọ́hùn tẹ́lẹ̀ tẹ́lẹ̀ rí orí wọn lọ́rọ̀ wá ń bẹ àwọn ìpín ìkejì nì inú ìpín mẹ́ta nì orí wọn lọ́rọ̀ wá ń bẹ wọ́n ti sin lọ́hùn tẹ́lẹ̀ tẹ́lẹ̀ rí nígbà tí wọ́n wọnú oṣù Ramadan wọ́n ṣe ìbádà tó péye àmọ́ nígbà tí Ramadan tán lẹ́ẹ̀kan náà wọ́n padà sáyé wọn wọn ò tún ṣe ìbádà mọ́ ẹ dákun kí ló ṣe wọ́n tọrọ wọn fi dà bẹ́ẹ̀ alákọ̀ọ́kọ́ ohun tá a rí wọn bẹ̀ ni pé wọn ò nímọ̀ nípa pé ìmọ̀ tẹ̀lé ojú ọ̀nà tọlọ́hun ìtọ́lọ́hun là kalẹ̀ fún anabi Muhammad sàlám ìtẹ̀lé rẹ̀ bẹ́ẹ̀ títí ìmọ̀ ṣe ìjọsìn ní gbogbo ìgbà lóòrèkóòrè ní gbogbo àsìkò èyí òun náà lèèyàn fi lè ní àtúbọ̀tán dáadáa tá n pè ní husnul khotima òun ní àtúbọ̀tán dáadáa lèèyàn fi padà síbi rí ẹ̀rí anabi Muhammad sallallahu alayhi wa sallam nígbà ọlọ́run ó sọ fún ọlọ́run ní wa'budu rabbaka hatta ya'tiyakal yakin ọlọ́run ní ìrẹ́ ànábì Muhammad sàṣọ́lám máa sin ọlọ́run ọba rẹ̀ títí tí kò fi dé ọba ọ ẹ̀yin tẹ́ kó rọ̀mùdọ́nù yìí tẹ́ bẹ̀rẹ̀ iṣẹ́ ibi padà ṣẹ́ ti kú ni ṣé kúkú ọlápẹ́ kú lẹ́fi fi ṣẹ́lẹ̀ lẹ́ẹ̀ṣẹ́ mọ́ lẹ́fi ṣèjọ́sìn mọ́ ni tọ́lọ́run sì pa ànábì láṣẹ bẹ́ẹ̀ sàṣọ́lám ká tó wá sọ pé àwa èèyàn lásán ẹgbà nàbí Muhammad sallallahu alayhi wa sallam ó ní idha arada Allahu bi abdin khayra idha arada Allahu bi abdin khayra ista'malahu qabla mawtihi qalu ya rasulallah wa kayfa yasta'miluhu qala yuwaffiquhu al-amalu salihin thumma yaqbiduhu alayhi sallallahu alayhi wa sallam ànábì Muhammad kí àti ọlọ́kùnmọ́ lọ́ba ó ní tí ọlọ́run bá ro dáadáa ro ẹ̀dá kan tọ́lọ́n bá ṣe tán láti kó ire ti ẹ̀dá kan tẹ́dá kan fi dẹni ire lẹ́yà tàlkìyàmà ọlọ́run yóò gbéṣẹ́ tì í stamọ́làhù kọ́bílà mọ́tìhì yóò darí rẹ̀ yóò fojú rẹ̀ kó síbi iṣẹ́ olóore iṣẹ́ dáadáa ẹ̀rí kó di pé kú dé wá ba yóò wà lẹ́nu iṣẹ́ ni yóò máa ṣe títí títí tí ikú fi wá mu lẹ́nu rẹ̀ bí kú bá mu lẹ́nu rẹ̀ ó dẹni ire bá ní pé ẹni bá parí ẹni tí kú bá wá bá síbi iṣẹ́ olóore òun lẹni tó kú re òun lẹni tí ó rí àtúbọ̀tán dáadáa ẹni tí kú bábá sì fi ṣe olóore ni ó rí àtúbọ̀tán dáadáa lóòótọ́ ó ti ṣẹ̀sìn lánàá ó wá ń bẹ lẹ́nu ẹ̀sìn lẹ́ni ọlọ́mọ̀ọ́sì wà lẹ́lẹ́sìn ikú fi dé wá bá ọ kí ni tó fẹ́ rò níwájú ọlọ́run kí ni tó fẹ́ rò níwájú ọlọ́run aburú rẹ tó bẹ̀rẹ̀ sí ṣe lẹ́ni yóò kó gbogbogbò dáadáa tó ti lánàá yóò kó jẹ yányán tó ò ní bá dáadáa kan wájú ọlọ́run ló fi di dandan fún wa àwọn ọmọ èdè ènìyàn pé tá a jẹ́ mùsùlùmí pé ká máa sin ọlọ́run títí lọ láéláé ni títí kó fìdí wa bá wa èwo ní fi ń dáa jùlọ ẹ̀rí nǹkan ẹlẹ́ẹ̀kejì tó kó bá wọn tí ò jẹ́ kí wọ́n sin lọ́run dáadáa kí wọ́n tún máa sin lọ́run lẹ́yìn gbàtà tán òun náà ni pé wọ́n mọ̀ pé ẹni tí mandakala fi Ramadan bil ma'asi wa kharaja biha lam yastafida shay'an ẹni tó wọnú oṣù Ramadan pẹ̀lú ẹ̀ṣẹ̀ ẹ̀rí pẹ̀lú ẹ̀ṣẹ̀ wọnú oṣù Ramadan pẹ̀lú ẹ̀ṣẹ̀ ó wá jáde kóònù oṣù Ramadan pẹ̀lú ẹ̀ṣẹ̀ ọjà àǹfààní kan bẹ̀ àǹfààní tó ń sọ pé bẹ́ẹ̀ ni àforíjì nígbà tó ṣiṣẹ́ olóore nínú oṣù náà ó rà àforíjì ọlọ́run ọ̀dà ó wá parí oṣù náà tọ́bù ṣe ó padà sí iṣẹ́ aburú tó ṣe tẹ́lẹ̀ lẹ́nu gbogbo iṣẹ́ aburú tó ṣe yányán ni wọ́n dá padà sọ́run ẹlẹ́ẹ̀kan náà ó padà sípò tàná bíi pé o Ramadan ọdún yìí o rí nǹkan kan ṣe ń bẹ̀ nìyẹn o jẹ àǹfààní kan nú ẹ̀ o kàn fi bí panú ẹ̀ lásán ni ó fohùn gbẹgbẹra rẹ lásán ó kàn jókòó sílé lásán gbogbo ohun tó ṣe ń bẹ̀ tìláwà rẹ ó ṣe lásán ni àwẹ̀ tó gbà ó ṣe lásán ni anṣam tó kí ó kí lásán ni kò sèrè kankan fún ẹ bẹ́ẹ̀ nítorí pé ńgbà tó Ramadan lọ lẹ́ẹ̀kan náà ló padà síbi iṣẹ́ aburú rẹ̀ ìtàn bákan náà ihun tó tún kó báwọn ẹlòmíì nínú àwọn ìdí tó fà á yazununa anna fi Ramadan káfíìn lè takfir an ahad ẹ̀rí wọ́n lérò pé gbogbo wàhálà táwọn ṣe nínú oṣù rọ̀mdọ́n ni ìyàwó táwọn gbà irun táwọn kí sàrà táwọn ṣe náfìlà táwọn yàn anṣam tá a kí irun òru ni o irun ọ̀sán ni o gbogbo ohun tá a ṣe ń bẹ̀ yányán èrò tí wọ́n ní pé irun náà ó tó fáwọn láyé táwọn tàbí kìyàmọ̀ táwọn táwọn ò bá tiẹ̀ tún fi nǹkan míì fi kún ó tó fáwọn. a ní bíra ẹlẹ́rìí sẹ́yìí pé ṣé o kú nígbà tó kó ní oṣù náà lẹ́ẹ̀kan náà ṣé o kú ní lẹ́ẹ̀kan náà lókùnbà tó o bá ti kú lẹ́ẹ̀kan náà àfà kí ni tó ṣẹlẹ̀ wọ́n pàtó mọ́ kọ ṣe aburú ẹ̀ka ẹlẹ́ẹ̀kan náà iṣẹ́ aburú yẹn náà ni ó kó gbogbo wàhálà tó ṣe ní oṣù ọ̀mdán náà ni ó kó jẹ kó wájú rẹ̀ tí ò ní jẹ́ ìgbádùn rẹ̀ torí bẹ́ẹ̀ ni pé olórí ọ̀rọ̀ tá a mú wá fúnra wa ó ní pé kí ni o ká padà sídìí ìbádà wa bí ò bá tiẹ̀ lè tó bá a ti dún tó nú àwẹ̀ ẹja padà sídìí ẹ̀ tìláwà wa ẹja padà sídìí ẹ̀ irun wa lásìkò ẹja padà sídìí ẹ̀ sàrà wa ẹja padà sídìí ẹ̀ náfìlà wa ẹja gbogbo dáadáa tá à ṣe lára ẹbí lára ọ̀rẹ́ ẹja padà sí díẹ̀ gbogbo ojú kòkòrò wa tá a kó wọlé tá a kó dànù nígbà tí rọmọdọ́nù dé bíi ká ṣe ṣìnà bíi ká mutí bíi jàǹbá ẹ̀dákun ẹja kò ń bẹ̀ ká jìnà sí i nítorí ká lè rí ẹ̀san dáadáa tọ́lọ́ ń pèsè rẹ̀ kalẹ̀ fún wa èyí tá a ti ṣe níṣẹ́ nínú oṣù rọmọdọ́nù ká lè padà rí ẹ̀san rẹ̀ láyé ń bí àti ní alkiyama ọlọ́run ó sì gbàdúrà ẹnì kọ̀ọ̀kan wa à ń lọ àtúnbọ̀ subhanakallahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant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 tá a sin lọ́hùn dáadáa nú àwẹ̀ àmọ́ ń gbà táwẹ̀ tán lẹ́ẹ̀kan náà a padà sí di iṣẹ́ aburú wa tá a ti ń ṣe káwẹ̀ tó dé iṣẹ́ aburú wa tí ó padà kó bá wa tí ò ní jẹ́ àjèrè àwẹ̀ tí a ṣe kọjá lọ kọ́lọ́mù mọ́ fi wá sínú àwọn ọjọ́ bẹ́ẹ̀ kọ́lọ́mù kó dákun kó fi wá sínú àwọn tí ó jèrè láyé ń bí àti ní alkiyama ọlátúbi ọlọ́run ọlágbára ọlọ́run ọlájẹkùn sọ ọlọ́run naam ẹ̀yin ìyá wa àti ẹ̀yin bàbá wa ẹ̀yin ẹlẹgbẹ́ wa ẹ̀yin ọmọ wa ẹ̀yin àbúrò wa ẹ̀yin ẹ̀gbọ́n wa nílé arọra wa arọra torí pé iṣẹ́ inú oṣù náà iṣẹ́ kan tó ní agbára a wá ṣe ọ̀pọ̀lọpọ̀ wàhálà a ṣe ọ̀pọ̀lọpọ̀ akitiyan nínú oṣù náà ẹ̀rí àmọ́ kó wá di ẹ̀yìn oṣù náà nísìn ká kó gbogbo wàhálà wa ká kó dànù kò pé wa kò pé wa àfi ká gbìyànjú ká dún ní mọ́ bá a ti ń ṣe inú oṣù náà ká lè rí ọ̀pọ̀lọpọ̀ àǹfààní tí ń bẹ́ẹ̀ talẹ́ni tó jèrè ń lọ́rọ́ wa òun ìbéèrè àkọ́kọ́ mbẹ talẹ́ni tó jèrè ẹni tó jèrè oṣù náà talẹ́ni tọ̀hún tó jèrè oṣù náà alfaizul haqiqi li shahr ramadan aw fi shahr ramadan talẹ́ni tó jèrè nípa páyèrè gidi nínú oṣù ramadan ẹ dákun ẹwọ́n tá alukóran bá wa sọ alukóran ní sàlàyé fún wa ó ní waman zuhziha anin nari wa udkhila aljanna faqad faz ọ̀kan nìyẹn ó tún sọ nínú ọ̀rọ̀ rẹ̀ قل لهم جنات تجري من تحتها الأنهار ذلك الفوز الكبير أخذتني أتني لا يستوي أصحاب النار وأصحاب الجنة أصحاب الجنة هم الفائزون أتري بكنا أتني خالدين فيها أبدا ذلك الفوز العظيم أولون ọlọ́run ju ẹni tó ṣe kíni ẹni tó jèrè fún wa inú oṣù náà ẹni tó jèrè ọlọ́run ju èfún wa inú oṣù náà alfawdu aw alfaiz alhaqiqi wa alfaiz biljanna aw alfawzu filjanna ẹni tó jèrè inú oṣù náà òun náà lẹni tí wọ́n gbé ẹ̀bùn aljanna fún wọ́n lẹni tó jèrè inú oṣù náà tààrà ẹni tí wọ́n gbé ẹ̀bùn aljanna fún alkwani wa man zuhziha anin ẹni tó bá ń bá wá yẹ kó ń bi náà tó ṣe akitiyan zuziha ó ṣe akitiyan pẹ̀lú gbìyànjú rẹ̀ pẹ̀lú iṣẹ́ ọwọ́ rẹ̀ lọ́sàn àti lóru tí ó sùn tí fi ń sin lọ́hun tí fi ń ṣe ìbádà ń ṣe wàhálà ó rẹ̀ ń kí kò rẹ̀ ń kí ń sì ń ṣe sàrà ìṣiṣẹ́ olórí lọ́pọ̀lọpọ̀ tó wá lu ayé bẹ́ẹ̀ títítítítí tọ́lọ́hun fi wá yẹ kúrò níbi iná tọ́lọ́hun ṣe lọ́mọ náà wàhùn dùkìlà aljanna tí wọ́n mú wà aljanna irúfẹ́ níbẹ̀ ló jèrè o bíra rẹ̀ lérè ọ̀rọ̀ ṣégbà tó fa àwẹ̀ nígbà tá a jáde kó nu àwẹ̀ lẹ́ẹ̀kan náà hal dakhalta fil janna sẹ́nu ọgbà jẹ́nà ló fi lọ wọ̀ ni àbínú kẹtayé alẹ́tì satafna ankorib ìkẹ́ ayé tí ó tán láìpẹ́ yìí sẹ́nu ẹ̀ ló padà sí ìkẹ́ ayé ò ní bá ọ lọ títí o ìkẹ́ ayé ò ní bá ọ lọ títí o máa retí àlìjẹ́nà bẹ́yàn ó bá wà àlìjẹ́nà àfikọ́ tán re ẹni tó tán re náà ni ó wà àlìjẹ́nà tálẹ̀ ń tó tán re náà lẹ́ni tó ṣe ìjọsìn tó sin lọ́hun títí tẹ́bi fi bọ́ ní ara rẹ̀ òun lè tọ́tàn rí kì í ṣe tó sin lọ́hun ìdájì lẹ́yìn gbà táwẹ̀ tán lẹ́ẹ̀kan náà ó bọ́ sí oko ìbàjẹ́ tí bàbàjẹ́ rẹ̀ lọ. ẹ dákun ẹ tún wọ ọlọ́run ọba tọ́lá rẹ̀ ga jùlọ ó ní lahum jannatu tajri min tahtiha al-anhar àwọn tó jèrè yìí ta wí ẹ̀rí òun náà ni wọ́n jèrè aljanna dhalika al-fawz ọlọ́run ní èrè tó tóbi lè yíwọ́n jẹ́ o àmẹ́ńtó kó nu ayọ̀ tó padà sí ti bàjẹ́ rẹ̀ ó jèrè kankan o o tún pèsè ìyàkalẹ̀ fúnra rẹ ni ọlọ́run tún ní la yastawi ashab nar wa ashab aljanna àwọn méjèèjì àlè fi wọn wéra wọn o àwọn ọmọ iná àti ọmọ aljanna ọlọ́run sì wà lọ́mọ iná kọ́lọ́n kò sì wà aljanna wọn ní àlè fi wọn wéra wọn wọn ìṣe dédé ara wọn iná ìyà ní bẹ́ẹ̀ aljanna ìgbádùn ní bẹ́ẹ̀ ẹ dákun ọlọ́run ní humul faizun àwọn ni wọ́n jèrè jù láyé bí àtìlẹ́ kíyàmà ọlọ́run tó ní bí wọ́n bá wọnú ọgbà náà tán bùjẹ́ tí wọ́n bẹ̀ tán bó ṣe báyìí khalidina fiya abada wọ́n mọ bẹ́ńbẹ̀ lọ gbére ní mọ bẹ́ńbẹ̀ lọ gbére zalikal fawzul azim ẹ̀rí èrìǹjẹ́ tó tóbi ni tẹ̀rìǹjẹ́ kan kò tún ba láyéláyé ìtàn aljanna ẹni ẹja sáré rẹ̀ ìkẹ́ tọ̀run òun ni ò ní tán bẹ́ẹ̀ ni ìyà ọ̀run ò ní tán o kọ́lọ́mọjà bá wọ ìyà lọ́run ìyàtà yóò tán níjọ́ kan ìyàtà yóò tán ọlọ́run kó dákun àti ìyàtà yé àtàlìkìyàmà dákùmọ́jà bá àwọn kan nu gbogbo ẹ̀ wọ́n lágbára ọlọ́run ọlájẹ kan sọ ọlọ́run ìkẹ́ ayé ó tán ìyá yóò tán bẹ́ẹ̀ ń fẹ́yàwó nísìn ó bẹ̀rẹ̀ sí máa gbádùn rẹ̀ nígbà tí ó bá yá mùdùmúdù ó lára ọkùnrin yóò sì kúrò lára obìnrin náà wọ́n padà dẹni òfo náà ni bó o kọ́lé ilé ó gbòó bó o ra mọ́tò tuntun mọ́tò náà ó gbòó àláfíà rẹ̀ ó padà tán kí ló fẹ́ ní láyé ìtí ò ní tán àyàfi àánú ọlọ́run lálẹ́ kíámà ẹ̀rí nígbà tí ẹ bá bẹ́ẹ̀ sínú àlùjánnà ó bù ṣe irúfẹ́ ẹni bẹ́ẹ̀ náà ló rí ọ̀pọ̀lọpọ̀ èrè ń jẹ́ o bí ẹni ẹjẹ́ àfọkàn sí ẹ̀yin jàmáà wa kọ́lọ́n kó dákun kó kọ ẹnì kọ̀ọ̀kan wa. bákan náà àwọn irúfẹ́ ẹni bẹ́ẹ̀ tí wọ́n fi iṣẹ́ yìí lẹ̀ tí wọ́n ò jọ́sìn mọ́ wọ́n gbàgbé wípé annal qabula lil muttaqin àwọn ntọ́lọ́hún ó gbàṣẹ wọlé náà ni wọ́n jẹ́ olùbẹ̀rù ọlọ́run ẹ wo objective àǹfààní ńlá ìtorí pàtàkì kutiba alaykum siyam kama kutiba ala alladhina min qablikum la'allakum tattaqun ọlọ́run lóun ṣe kíni òun ṣe àwẹ̀ yìí lọ́rọ̀ yàn fún mi ká gba àwẹ̀ yìí bóun ti ṣe lọ́rọ̀ yàn fáwọn ntàná la'allakum tattaqun ká lè tara àwẹ̀ dẹ́ni bẹ̀rù ọlọ́run ha antu ha antal an ǹjẹ́ gbà tó kónú àwẹ̀ ǹjẹ́ bẹ̀rù ọlọ́run rẹ̀ jó lékún sí i Talenti tí bẹ̀rù ọlọ́run ẹ̀ tó lékún sí nálẹ́ni tó ń tó dún ní máhun tọ́lọ́run ní ká máa ṣe tí ń ṣe nígbà táwọn ẹ̀ tán tó wá jìnà sí gbogbo muharramat mo tọ́lọ́run ṣe léèwọ̀ fún wa pé ká má dédé ẹ̀ ó jìnà sí nígbà tí kíni o nígbà tí rọ̀mùdán tán ó jìnà sí gbogbo tọ́lọ́run ṣe léèwọ̀ fún wa ó wá tẹra máhun tọ́lọ́run ní ká máa ṣe innama yataqabbalu Allahu minal muttaqin ọlọ́run lóhun ò ní gbaṣẹ́ àwọn ẹni yẹpẹrẹ kan wọlé àwọn wo ni àwọn tí wọn ò bẹ̀rù o innama yataqabbalu Allahu minal muttaqin àwọn tí wọ́n jẹ́ olùbẹ̀rù ọlọ́run òun àwọn ni wọ́n ti ṣe síwájú òun ọlọ́run lòun gbàṣẹ wọlé ṣẹ́sí pé ìwọ tó wá kó nu àwẹ̀ tó fi ṣe ọlọ́run lẹ̀ tó ṣe mọ́ ó bẹ̀rù ọlọ́run ni ìtàn minhuna ilam lọ́mọ pé gbogbo gbìyànjú ẹnu àwẹ̀ yányán ó ti kù dànù oore kankan ò tó kù mbẹ ó ti parẹ́ nànú ni kò tún sóore kan gbà mbẹ àfi ṣe kí ni padà lọ sí di kí ni o ká padà lọ sí di iṣẹ́ olóore àti àti àwọn olùbẹ̀rẹ̀ ọlọ́run náà àwọn tí ń tẹ̀lé ojú ọ̀nà tọ́lọ́run náà ni wọ́n jẹ́ olùbẹ̀rẹ̀ ọlọ́run kọ́lọ́ kó dákun ọlọ́mọsàsí wa ní kó fi asínú àwọn olùbẹ̀rẹ̀ ọlọ́run. bákan náà nínú àwọn ohun tó fà táwọn ẹlòmíín fi yí padà sáìda lẹ́yìn ìgbà tí Ramadan tán bó ṣe òun ní pé wọ́n gbàgbé wípé kílímọ́tòlù mọ̀ wá sọ́lá alàlẹ́ amal bada Ramadan wọ́n gbàgbé níbi owó tí ń bẹ lórí dáadáa ipò tí ká tó máa tẹ̀síwájú lórí iṣẹ́ olóore ipò rẹ̀ wájú ọlọ́run wọ́n gbàgbé ẹ̀ wọ́n mọ̀ àìmọ̀ ló kó bá wọn pẹ̀ ẹ̀wọ̀n tọ́lọ̀ ń bá wa sọ qad aflaha almu'minun àwọn amúmìní wọ́n ti jèrè lẹ́yìn ìgbà tá a kó nu oṣù rọ̀mdọ́n náà àwọn amúmìní wọ́n ti jèrè man huwa ha'ula'i alladhina hum fi salatihim khashi'un àwọn tí wọ́n ń kírun pẹ̀lú bẹ̀rù ọlọ́run tí wọn tún já sóko wọn ò já ṣìnà wọn ò já ọtí wọn ò já olè wọn ò já rọ́pípa sóko owó wọn ò padà lọ síbẹ̀ wọ́n ń yi bí ti fi bẹ̀rẹ̀ ọlọ́run inú àwẹ̀ bẹ́ẹ̀ ni wọ́n tún kí inú súra míì ó tún ní qad afla man tazakka wa dhakara isma rabbihi fa salla ó ẹni tí ó ẹni tí ó gbàwẹ̀ dáadáa nígbà tó gbàwẹ̀ irúfẹ́ ẹni bẹ́ẹ̀ lẹ́ni tó jèrè o ó sì tọrọ àforíjì tó pọ̀ bákan náà nínú súrà míì walladhina hum ala salatihim daimun ọlọ́wọ́n bóyá àwọn ẹni re òní àwọn jẹ́ pé irun wọn fi ráre gbogbo ìgbà ni wọ́n fi ń kírun wọn ò fìgbà kan ṣàláì mọ́ kírun rí gbogbo àdá fi ń kírun daimun fi salatihim wọn ò dàbí ìwọ tó fi irun lẹ̀ nígbà táwọn ẹ̀ tán bó ṣe mọ́ṣáláṣí pa sófo àwọn èèyàn tán mọ́ṣáláṣí nígbà táwọn ẹ̀ ti lọ sópin lẹ́ẹ̀kan náà wọ́n bẹ̀rẹ̀ sí máa dín ní díẹ̀díẹ̀ ẹ̀rí àwọn tí wọ́n wá sin oṣù rọ̀mùdán nìyẹn tí wọ́n wá sin ọlọ́run lẹ́yìn nísìnyí ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì ti darí sílé tí ò kírun mọ́ṣáláṣí má wọ́n pe bóni ti ń kí ti ń kí nílé ẹlòmíì ò tiẹ̀ wá kí mọ́ rárá ẹlòmíì ò kí jàmá mọ́ ẹ̀sìn pé rọ̀mùdán ti kó lẹ̀ tọ́lọ́ sọ pé àwọn tó lè gbádùn ayé tí wọ́n sì gbádùn àlìkìyàmà walladhina hum ala salatihim da'imun àwọn tí ń kírun gbogbo ìgbà tí wọ́n ò fìgbà kan sàláì mọ́ kírun rí àwọn eléyìí ni wọ́n jẹ́ ni rí ni wọ́n jèrè ọlọ́run láyàtàlìkìyàmà bákan náà inú súra mi walladhina hum ala salatihim yuhafidhun yuhafidhun da'imuna wa yuhafidhun ó fẹ́ lè tútù mọ̀ ara kan náà méjì fẹ́ jẹ́ yuhafidhun wọ́n ń tọ́ ìrun wọ́n ń tọ́run wọn àsìkò orun yìí kọjá kí wọ́n tó kí bíi pé kẹ́hàn jòkó kó máa de nǹkan ẹ̀rí ohun tẹ́hàn jòkó dè tẹ́hàn dè nì tẹ́hàn ń sọ níbo ẹ̀rí pé kíní àwọn onílé kọjá ká tó mú lẹ́ẹ̀kan náà ẹ̀rí tá à ń fi ẹ̀sìn wa tá à fi ráre wọn ò dà bẹ́ẹ̀. bákan náà nínú àwọn tẹ́lá ohun tó fà á tí wọ́n fi di pé tí wọ́n fi di pé wọ́n ti di ẹpẹrẹ tí wọ́n ò tún fi wọ́n ò tún ṣe ìbádà bí wọ́n ti ṣe nú ọ̀rẹ́ mọ́. òun náà ni pé jahluhum bi annalik tirara eh, walminan yahbut al'amal salih iṣẹ́ olóore iṣẹ́ eh, wọ́n gba ìtànjẹ wọ́n gba ìtànjẹ lórí pé eh, wọ́n mọ̀ pé kẹ́lẹ́ gbàtàjẹ lórí iṣẹ́ dáadáa tó ti ṣe tẹ́lẹ̀ iṣẹ́ tó ṣe táyà ó jọ ọ́ lójú orí ẹ̀ lórí ẹ̀ ó ti lè ba gbogbo iṣẹ́ olóore tó ṣe ó lè bàjẹ́ lẹ́ẹ̀kan náà àwọn léyìí táwọn ròyìn wọ̀nyí istahadu fi Ramadan wọ́n gbìyànjú fẹ́yìnlànà bí salat pẹ̀lú òru bí tilawati alukur'an alkarim pẹ̀lú maki alukur'an bí sadaqa wọ́n sì sáré lọ́pọ̀lọpọ̀ kọ́dàmù mọ̀ kọ́dàmù wọ́n ti ọ̀pọ̀lọpọ̀ dáadáa síwájú wọn wàjálà sufin masajid wọ́n jókòó sí mọ́síláṣí wọ́n sì gbọ́ wáàsí wọ́n ṣe tafsir wọ́n gbọ́ tafsir ọ̀pọ̀lọpọ̀ àwọn ààyè ẹ̀sìn ni wọ́n lọ wàdákàlù fil itikaf àwọn ìtàkàfù àwọn tá a wí yìí wọ́n wọ itikaf ẹ̀rí nígbà tí oṣù náà pé ogún wọ́n wọ wọ́n wọ itikaf mọ́síláṣí lẹ́ẹ̀kan náà wọ́n gbọ́dọ̀ títí títí dijọ́ ọdún ni wọ́n fi ti bẹ́ẹ̀ gbogbo ẹni tí wọ́n ṣe yìí ẹ̀rí nígbà tó wá di pé àwẹ̀ náà wá tán akadu yafrahuna inú wọn bẹ̀rẹ̀ sí máa dùn inú wọn ti wá dùn àdùn pé èyí tá a ṣe yìí náà èyí tá a rí ṣe yìí náà báwọn ò bá tiẹ̀ tún tẹ̀síwájú lórí ẹ̀ ó tó fi wà lìjánà fáwọn la ilaha illallah muhammadu rasulillah sallallahu alayhi wa sallam ah kí là ń yọ̀ sí kí ni tán yọ̀ sí ṣé ètò ìṣẹ́nu oṣù yìí nìkan náà lọ yọ̀ sí tó o ti bàjẹ́ yányánjọ́ kejì ẹ̀ lẹ́ẹ̀kan náà o ti gbá gbogbo dáadáa yóò ti bàjẹ́ sóun ló yọ̀ sí pé tóun fi wà lìjánà la ilaha illallah ó gbà sallallahu alayhi wa sallam khairukum man tala umuruhu wa hasuna amalu ẹni renu èèyàn náà lẹni láyé ń bí lálkìyàmà nínú gbàjánà irúfẹ́ èèyàn wo ni náà ni ẹni tí ẹ̀mí rẹ̀ gùn wa hasuna amaluhu tó sì ṣiṣẹ́ olóore pẹ̀lú gbogbo ẹ̀mí rẹ̀ náà túlà hayatihi yamal khoiro dáadáa ní í ṣe ní gbogbo ìgbésí ayé rẹ̀ anigba muhammad sọ àṣẹ ó wá sọ òdìkejì rẹ̀ wa sharrukum ẹni bínú èèyàn láyé man tala umuruhu wa saa amalu òun náà lẹ́nu tó ṣe pé ẹ̀mí rẹ̀ gùn láyé o àmọ́ iṣẹ́ bí náà ló fi gbogbo gbogbo ẹ̀mí rẹ̀ fi ṣe ìsànà fama baluka anta ya akhi kò sí ohun tó tọ́ sí ẹ o pé kí ni kó gbìyànjú kó o tẹ̀síwájú nínú iṣẹ́ olóore má gbàtàn jẹ pẹ̀lú ìbá tó ti ṣe ẹ̀gbọ́n ṣèitán èṣù tiẹ̀ kọ́lá iblis ó ní ahlaktu nasa bi dhunub wa ahlakuni bi la ilaha illallah wa istighfar èṣù ní òun kó bá gbogbo àwọn èèyàn láyé òun fi ẹ̀ṣẹ̀ kó bá wọn òun fi pa wọ́n rẹ́ òun fi bà tí wọ́n jẹ́ láyàtọ̀ kìyàmà pẹ̀lú mọ̀ kó sínú ẹ̀ṣẹ̀ wọn wọ́n sì padà sóhun náà lára wọn bà tòun náà jẹ́ lẹ́ẹ̀kan náà pẹ̀lú kíni pẹ̀lú kẹlmẹ́tì la ilaha illallah kẹlmẹ́tì la ilaha illallah fi'lan qawlan wa fi'lan tí wọ́n wí lẹ́nu báyìí tí wọ́n sì fi ṣiṣẹ́ ṣe tá a sì rí àmì rẹ̀ àti àpẹẹrẹ kẹlmẹtì la ilaha illallah èèyàn bá ṣiṣẹ́ pẹ̀lú kẹlmẹtì la ilaha kò gbọ́dọ̀ finú firáre kò gbọ́dọ̀ fi àwẹ̀ firáre kò gbọ́dọ̀ fi wó dáadáa firáre gbàtà sí pé kẹlmẹtì la ilaha illallah náà ló tẹ̀lé náà ló wú jáde lẹ́nu ló sì ń lò níṣẹ́ ó gbọ́dọ̀ fi gbogbo àwọn iṣẹ́ olóró gbọ́dọ̀ firáre wal istighfar bákan náà níwọ̀n tí wọ́n fi kó bá ṣètọ́ni tí wọ́n fi bá ṣètọ́ni ṣe oní ni istighfar gbogbo àti ọmọ bùn ádámà ọmọ ẹ̀dá bá ti ṣe bàjẹ́ ni inú èṣù ọmọ ṣe ni pé ah mo sì ń kó àwọn eléyìí sínú ẹ̀ṣẹ̀ wọ́n sì ń pa mí run pẹ̀lú ìwà àforíjì lọ́dọ̀ ọlọ́run ọba tó ṣẹ̀dá wọn nígbà tí wọ́n á kó nu àwẹ̀ o tẹ̀síwájú nú àforíjì mo ti fẹ́ rí kẹ́ lọ́dọ̀ ọlọ́run mo ti fẹ́ rí kẹ́ lọ́dọ̀ ọlọ́run ó dọ̀wọ́ ẹnì kọ̀ọ̀kan wa bákan náà yajhalun ana la rahata lil mu'min fi dunya illa ba'da wọ́dọ̀ qadamayhi fil janna wọ́n ti fọ́nú wọ́n gbàgbé lórí pé kò sí ìsinmi fún mùmìnì láyé yìí ẹ gbọ́n níbi Muhammad sallallahu alayhi wa sallam ó ní adúnìyà adúnìyà filosofa ń bẹ̀ ó ní adúnìyà jannatul kafir adúnìyà jannatul kafir wa sijnu lil mu'min àdúrà sallallahu alayhi wa sallam ó ní ilé ayé tẹ́ẹ̀rí sijnul mu'min ó ní ọgbà ẹ̀wọ̀n ló jẹ́ fún mùmí ní báwo ló ṣe gbàjọ́ ọgbà ẹ̀wọ̀n fún wa gbà a lè ṣe ohun tó bá wù wá ní ayé tá a a lè jẹun tó bá wù wá ń bẹ̀ a lè mu tó bá wù wá ń bẹ̀ a gbọ́dọ̀ ṣeun tọ́lọ́hun ní ká ṣe a gbọ́dọ̀ jẹun tọ́lọ́hun ní ká jẹ a gbọ́dọ̀ mu tọ́lọ́hun ní ká mu gbogbo ohun tọ́lọ́hun pa wá láṣẹ la gbọ́dọ̀ gbìyànjú láti ṣe lóde àti lágbára mọ́ ẹ̀rí bákan náà ẹ̀wà rí kèfèrí tiẹ̀ wala yubali yatasarraf kama yasha yọmọ lọ yọmọ bọnú ayé bó ti wù ni yọmọ jẹun tó bá wù ìtọ́lọ́hun kọ́ o ìtọ́lọ́hun fẹ́ o gbogbo ẹ̀lú wọn máa jẹ kò sí ìtọ́kàn òun bẹ̀ then hálùwà pẹ̀lú hálùwà àwọn kèfèrí yẹtẹlif tamaman kì í ṣe nǹkan kan náà ẹ̀rí wọ́n tó fẹ́ sọ gbogbo ohun tí ń bẹ láyé jẹ̀tọ́ fún ara rẹ̀ ó jẹ haramu bá jẹ haramu ó pàdánù ayé rẹ̀ ó tún pàdánù nínú sàárè rẹ̀ ó pàdánù alkiyama kọ́lọ́kọ́dákun ọlọ́run mẹ́jọ pàdánù nǹkan mẹ́tẹ̀ẹ̀ta ni ọlá tóbi ọlọ́run ọlá àjẹkùn oṣù ọlọ́run látara bẹ́ẹ̀ ni pé ìgbà wo la fẹ́ sinmi mùsùlùmí ọmọ sinmi nígbà tó bá mú ẹsẹ̀ rẹ̀ sínú ọgbà aljanna wa akhir da'wana anil hamdulillahi rabbil alamin ikú kọ́ sinmi o ikú ò jẹ́ sinmi o ìgbé ẹsẹ̀ sínú àlẹ́ àtàbàtì bábìl janna tó bá wọlé sọ̀hún lẹ́ẹ̀kan náà báyìí minhuna fúnsta ìgbà náà ló jèrè ìgbà náà ló jèrè náà ló bọ́ níbi ìyà ayé àti níbi ìyà kìyàmà nítorí bẹ́ẹ̀ kọ́lọ́n kó dákun ọlọ́run kó ṣe ìmọ̀nà ẹnì kọ̀ọ̀kan wa lára àwọn tó ti kó bá wọn nínú tí ó kó bá pọ̀lọpọ̀ ẹlòmíì tí wọ́n fi padà síbi ìwàkuwà tí ń bẹ lára wọn nígbà tí rọmdọ́nù ò tí ì dé tẹ́lẹ̀ rí ìgbà tí rọmdọ́nù dé tó gbáko lọ wọn tí wọ́n padà síbẹ̀ láwọn tó kọ́ wọn ni pé tajahulhum wọ́n gbàgbé lára alamatu kọbúlì amal ti ramadan inú àwọn àmì táfìmù pọ́lọ́hún gbaṣẹ́ yàn wọlé ní oṣù ramadan ìhun tẹ́ ẹ ṣe tínú windows sínà ní oṣù ramadan àmì tó fi lè mọ̀ pọ́lọ́hún gbaṣẹ́ rẹ̀ wọlé òun ni kíni o òun ni pé lẹ́yìn ìgbà tí ramadan tán ni kó o tún padà máa ṣe dáadáa tó ń ṣe ní ramadan hadha yadullu ila kọbúlì amalika fi ramadan èyí wọn ni ń tọ́ka pé ọlọ́hún gbaṣẹ́ rẹ̀ wọlé ní oṣù ramadan walakin ba'da lẹ́yìn ìgbà tí àwẹ̀ parí lẹ́ẹ̀kan náà ó padà sí ibi aburú lẹ́ẹ̀kan náà ó bẹ̀rẹ̀ sí máa hùwà aburú káàkiri hàlù yadullu ìlà ádámì kọ̀búlì amálíkà fi Ramadan lọ fura kó ṣọ́ra rẹ̀ ń bẹ̀ gidi gan ń tọ́ka fún ọ ní pé gbogbo ohun tó ṣe ní oṣù Ramadan ọlọ́run ò gbá wọlé o ọlọ́run ò gbá wọlé o nítorí pé ohun tó ti fà á tó ṣe kíni tó ti padà sí iṣẹ́ aburú rẹ̀ nì gbà pé iṣẹ́ aburú tó bẹ̀rẹ̀ sí máa nì yóò kó gbogbo dáadáa tó ṣe yóò kó jẹ yányán ni wọ́n wà padà à zero bíi pé o níṣẹ́ olóore kan wájú ọlọ́run illa ba'da awdatika ila al-khair illa ba'da illa ba'da ruju'ika ila al-ibada salaha wa sahiha lẹ́yìn wá gbà náà ló fi rí ọ̀nà àbáyọ níwájú ọlọ́run ẹ̀rí ọlọ́run kó dákun ọlọ́run kó ṣe amúnẹ́ni kọ̀ọ̀kan wa bákan nínú tó ṣe bákan ni pé ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì wọ́n rò wípé àsìkò tá a fi sin lọ́hùn gbogbo bàtẹ́rìn bá ń bẹ láyé torí pé gbogbo ìṣẹ̀mí mùmí ní láyé yìí yányán ìbáàdà ni ìjọsìn ni ìjọsìn ni o al-ihsan ìṣe dáadáa ismu jami likulli ma yuhibbuhu Allahu wa yarda ẹ̀rí òun ni pé gbogbo ohun tó dùn tó jẹun tó dáa láyé tọ́lọ́hun yọ́nú sí ní bàdà ní níjọsìn ni níwà ni lọ́rọ̀ ni nírìn ni níwòran ni gbogbo ẹ̀ pápátá là ń pè ní bàdà kódà tí mùmí ní bá ń jẹun láyé tó jẹ pẹ̀lú gbólóhùn bísmìlá tó ti sẹ́tò pọ́lọ́hún ní ká jẹun hádìí ìbáàdà ìbáàdà ni ó máa jẹ́ fún wájú ọlọ́run yóò sì gbẹ̀san rẹ̀ wájú ọlọ́run ọlọ́run sọ fún àdúgbò Muhammad lẹ́ẹ̀kan sí ó ní wa'budu rabbaka hatta ya'tiyaka al-yaqin jama ó dọ̀ ẹnì kọ̀ọ̀kan wa dọ̀ ẹnì kọ̀ọ̀kan wa bákan lára àwọn tó fà á tí wọ́n fi padà síbi ìṣekúṣe wọn ni pé anna Ramadan lam yu'aththir fihim Ramadan kò lápá sí wọn lára hesu annana tarakna fi Ramadan mayeli àwọn kan tí mo fẹ́ kà yìí a ti fi sínú rọ̀mùdọ́nù ó yẹ ká sì kó jáde kó rọ̀mùdọ́nù wá síbi ìlú táwọn tún lò alákọ̀ọ́mbẹ̀ tarku shahwat wa sabra anha ẹ̀rí gbogbo àwọn shahwa èyí wù mí èyí wù mí nì tí í ṣe wá ní oṣù tẹ́lẹ̀ tí í ṣe wá kó rọ̀mùdọ́nù tó dé nígbà rọ̀mùdọ́nù dé ó gbákò lọ́dọ̀ wa ó gbákò lọ́dọ̀ wa lẹ́ẹ̀kan náà ẹ wá tó wọn bákan náà nígbà tí rọ̀mùdọ́nù tó lọ afẹ́fẹ́fẹ́kúfẹ́ afẹ́pọ̀rọ̀ gbogbo kojú kòkòrò pátá àdáàpadà alọ́pẹ́ ń tó ẹ̀ka ṣe ni pé nígbà tí rọ̀mùdọ́nù ti wá gbà kó lọ́wọ́ wa nì kó gbà á lágbà tán láfi rí pé rọ̀mùdọ́nù lápá sí wa lára ẹ̀rí nǹkan ẹlẹ́kẹ̀yìn muraqabatullah azza wa jal agbàgbé pọ́lọ́hún wò wá ẹ̀dá rò pé báyà nú àwẹ̀ nìkan lọ́hún wò wá ni gbogbo àsìkò kásìkò lọ́hún wò gbogbo wa kì í ṣe nú àwẹ̀ nìkan lọ́hún wò wá kì í ṣe náà ẹnìkan ni ó gbaṣẹ́ wa wọlé kì í ṣe náà ẹnìkan ni ó kọ ẹ̀ṣẹ̀ lẹ̀ fún wa gbogbo àsìkò lọ́hùn ṣetán láti kọ ẹ̀ṣẹ̀ láti gbaṣẹ́ wa wọlé ìdájọ́ kámi pé ojoojúmọ́ ayé à ń bẹ lábẹ́ àgbéyẹ̀wò ọlọ́run ọlọ́run ń ṣọ́ wa ògbó kíkí tá a bá wà ọlọ́run rí wa ní gbogbo ìgbà ẹ̀rí bákan náà al-amalu ala ta'ala iṣẹ́ tí ń yí ọlọ́run ọba nú inú àwẹ̀ nìkan lákàá sí inú àwẹ̀ báyìí ẹ̀rí pé gbogbo wa á wọ aṣọ tó dáa á de fìlà á lọ jòkó sí tafsiri á máa gbàwẹ̀ á máa ṣe sàrà á máa yaná fìlà á máa ṣe tìláwà Al-Qur'ani a gbà pé inú àwẹ̀ nìkan iṣẹ́ yẹn tán sí amalu yurdi e Rabbana iṣẹ́ tó lè yọ Ọlọ́run bá nú inú àwẹ̀ nìkan ni ká máa ṣe ìmú tí wọ́n lérò ẹ̀ ní tọ̀rọ̀ sí níbẹ̀ báyìí èyí ti fi ń dáa jù ká tó máa tẹra mọ́ a kù sí díẹ̀díẹ̀ nú àwẹ̀ bákan náà Suratul Arham ẹ̀rí ìdójúkọ ẹbí ìtọ́jú ẹbí ìjà gbogbo ohun jákujàkun ìbádà burúkú ìjọsìn ìmọ̀sìn tí ọ̀dà ìmọ̀sìn tí da nú àwẹ̀ ni ìyẹn abadatu shaitan abadatu asunam gbókìnínì bá a ti pàtì inú inú ẹbí wa nígbà táwọn ẹdẹ nì tá a sẹlẹ̀kùn ojú ojú eégún tẹ́ẹ̀kan lọ́bẹ̀ mọ́ gbogbo àwọn òkú òkú òkú àjùlé àsímọ́nú àwẹ̀ gbogbo tí ọ̀dà nì ẹ dákun ẹja tó gbìyànjú ká má sí òkú àjùlé mọ́ lẹ́yìn ìgbà táwọn ẹ bá lọ ẹ má jẹ́ apadà soju eégún mọ́ lẹ́yìn gbàtà ẹ̀ ti lọ ẹ má jẹ́ apadà sí di àwọn nǹkan tí nǹkan tí àwọn bàbá bàbá ńlá wa tí wọ́n sì ti ṣe ọ̀nà titọ́ lọ́hùn tàníbà Muhammad sọ̀rọ̀sọ́rọ́m ẹ má jẹ́ apadà síbẹ̀ ẹjẹ́ àjìnà kó ń bẹ̀ ẹjẹ́ àkó ń bẹ̀ yányán nígbàtà ẹ̀ tán yìí. bákan náà nafaqat ẹ wà sadaqat bákan náà nígbàtà ẹ̀ ń bẹ à ń ṣe kí ni à ń náwó à ń náwó fúyàwó à ń náwó fọmọ arasọ ọdún fúyàwó arasọ ọdún fọmọ kì í ṣe pé báwọn ènìkàn lámọ̀ arasọ fúyàwó kì ṣe náà nìkan lámọ̀ arasọ fún àwọn ọmọ a máa ra fún wọn nígbà táwọn bá lọ náà a máa ṣe sàrà fẹ́ lọ gbogbo daada gbogbo sara la máa ṣe nígbà táwọn ba sí yìí náà bákan náà nítorí kò sígbà a lè ṣe sàrà ẹ̀rí bákan náà àtìláwa wà tẹ̀dkìr a gbọ́dọ̀ ṣe kí o a máa ti to la a ti la ni ohun fa fi Eh, tí wọ́n fi fi dáadáa ṣe inú oṣù náà tí wọ́n fi dánú oṣù náà nìkan lẹ́yìn ìgbà tó oṣù náà ṣe kíni tọ́lọ tán bù ṣe tí wọ́n ò tún ṣe dáadáa tajawuluhum anukuturati al-irad anita'at bada mawasimi al-khairat wọ́n ṣe àyìmọ̀ wọ́n fọ́nú fọ́ra wọ́n gbàgbé nípa aburú tí ń bẹ níbi pé kẹ́yìn kẹ́yìn sọ́lọ́hun lẹ́yìn ìgbà tí rọ̀mùdọ́nù bá lọ tán lẹ́yìn ìgbà tí wọ́n tá a bá ṣe alábọ́n tẹ́bù ṣe a lè kẹyìn sọ́lọ́hun tó o bá kú níbi tó ti kẹyìn sọ́lọ́hun ẹ̀ tiẹ́ bá ọ iná ni tààrà ló lọ tààrà wa man a'rada an dhikri fa inna lahu ma'ishata dagga wa nahshuruhu yawmal qiyamati a'ma ọ̀rọ̀ ọlọ́run ni tó sọ fún àdúgbò Muhammad sàlám gbẹ́ni bá ṣe dáadáa rí tó kẹyìn sóhun ọlọ́run tí ò ṣe dáadáa mọ́ ìṣẹ̀mí tó le ní ó ṣe láyé o wa nahshuruhu yawmal qiyamati a'ma ó jẹ́ gbẹ́gbẹ́ kìyàmà inú ìyà ni ó dìde sí kò ní mọ̀nà fi dènà ọgbà jẹ́nà tó bá kórè báyìí inú náà ní lọ tààrà kọ́lọ̀ mọ́ sí bẹ́ẹ̀ fẹ́mi àti ẹ̀yìn láyéláyé débi pé ẹ má jẹ́ àjìnà sọ́lọ́run ẹ jẹ́ padà sọ́dọ̀ ọlọ́run ní kíákíá jàmá òun náà ni àkọ́lé ọ̀rọ̀ wa tá a mú wá fúnra wa ní ọ̀sán tòní kí ọlọ́run ọba ọba dẹ́dà kọ́dákun kó ṣe àlékún dáadáa ẹnì kọ̀ọ̀kan wa ọlá agbára ọlọ́run ọlá àjẹkùn sọ ọlọ́run lára àwọn tó fà ìjọsìn ẹ rí i pé nígbà tóṣù náà dé gbogbo àwọn àfáà ni wọ́n ń ṣe wá sí pé oṣù kan ni tí ọlọ́mọ ń deṣe ìtọ́nù mọ́lẹ̀ tí ó tilẹ̀kùn gbogbo ilé náà yányán yóò wá sílẹ̀kùn gbàlùjọ́nà kalẹ̀ ẹ rí wá sí yìí wáyé ọ̀pọ̀lọpọ̀ lẹ́nu àwọn àfáà bó ti rí gẹ́lẹ́ náà nù ni ìgbà tí kinní ti lọ tí ọ̀bùdọ́nù lọ lẹ́ẹ̀kan náà sẹ́ni pé lẹ̀kùn lé náà wọ́n ṣí padà ẹ̀yin náà rí nísìn tẹ́lifù pé wọ́n ṣí padà ni pé gbogbo ẹni tó sin lọ́hùn nú àwẹ̀ tí ò sin lọ́hùn mọ́ wọ́n ti sílẹ̀kùn lé kalẹ̀ fún ẹ̀rí nǹkan pẹ̀lú ọ̀run ní mọ̀ wọ́bẹ̀ ọlọ́mọ ṣe mi bẹ́ẹ̀ o ọlọ́mọ ṣe ọ náà bẹ́ẹ̀ wọ́n tó ń gbọ́ mi ọlọ́mọ ṣe ọ bẹ́ẹ̀ láyéláyé ìdí ni pé èyí tó dáa ni pé ẹja padà máa ṣe ìbádàbá tí ń ṣe inú àwẹ̀ ẹja máa ṣe bẹ́ẹ̀ nítorí pé ọlọ́run ní bá ti di inú oṣù náà anábà Muhammad sàlám ó ní wọ́n tilẹ̀kùn lé iná wọ́n sì deṣe ìtọ́nu mọ́lẹ̀ kó lè kó báyàn kan wọ́n wá sílẹ̀kùn gbogbo lẹ̀kùn ọ̀nà láfi ráyè ṣùgbọ́n dàbẹ̀ ìdánù àwa náà ká gbé sọ́kàn káwọn pé ṣètọ́nù ń bẹ tí ń kó àwọn èèyàn lọ síbi ohun tí ọ̀dà inú tó kó bá wa ń bẹ̀ ni pé ànáfsù inú àwọn ẹ̀mí bí wọ́n ti pín ẹ̀mí ẹ̀mí kan ń bẹ amárabìsú ìní ẹ̀mí tí mo ń pààyàn láṣẹ bí àṣẹ tí ọ̀dà ẹ̀mí yìí ni ó mọ fún yàn yóò sọ ọ́ dọ̀lẹ yóò fún ọ nísinmi yóò ní wàhálà ti pọ̀ jù èyí tó ṣe náà ti tó máa lọ sùn máa jẹ̀gbádùn jẹ̀gbádùn táyé o ayé là ṣe ká tó sọ̀run o ayé la ṣe ká tó sùn lẹ́yìn àṣà àwọn èèyàn ayé la ṣe ká tó sùn èyí tó rí ni kò jẹ náà à obìnrin lórí bí wọn lóbìnrin kan wà lọ́bàdàn náà jẹ tayé náà ọtí lórí wọn lọ́tún wà lọ́bàdàn náà mu tayé náà ẹ̀rí mú mọ́ lu gbèsè ayé wọn bẹ́ẹ̀ láti tó kó bá bákan náà ni pé òun náà ni tóòrò amal èrò gúngùn èrò gbé àti ìkú nísìn ikú ò tí ì sí lójú wa nísìn àtúnṣe lọ́hùn gbà míì àwẹ̀ yìí ló wá lọ tọdún mi bá wa láyé yóò bá wa dáadáa tóòrò amal nìyí pé títọ̀ ìmí ìbá bá wa sáyé à á ṣe ìbádà à á ṣe ìjọsìn à á ṣe dáadáa bó ti àti bó ti yẹ jẹ́mọ̀ má jẹ́ àṣẹ bẹ́ẹ̀ ẹjẹ́ a máa sin lọ́hùn bí ẹni tí ó kú lọ́la kun fi dúnìyà ka annaka gharib aw abir tariq máa bẹ láyé bí àjòjì èèyàn ẹni tí ò ní dọ̀la máa ṣe sẹ̀mí bẹ́ẹ̀ má ṣe sẹ̀mí ẹni tí ó sọgọ́rọ̀ ọdún láyé bóyá ò ní dọ̀la gbìyànjú èyí tó bá ṣe jẹ́wọ́ yanjú lé ní ọlọ́run lóhùn ò ní gba bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́wọ́ wa o iṣẹ́ láṣe ká tó wà jọ́nà o iṣẹ́ tó le gidi gan tá a mọ̀ ṣe wàhálà lójoojúmọ́ ayé tá a mọ̀ dààmú níbi ìjọsìn kọ́lọ́n kó dákun ọlọ́mọṣẹ́ àgbàdo ẹnì kọ̀ọ̀kan wa gbogbo yìí tá a rí ṣe ní oṣù náà yẹn níṣẹ́ dáadáa ọlọ́run dákun má jẹ́ ó bàjẹ́ mọ́ wa lọ́wọ́ gbogbo orin tá a rìn tó fi bàjẹ́ ọlọ́run má jẹ́ a rìn oúnjẹ tá a jẹ tó fi bàjẹ́ dákun má jẹ́ a jẹ ọlọ́run iṣẹ́ tá a jẹ tó fi bàjẹ́ dákun má jẹ́ a ṣe ọlọ́run ọlá agbára ọlọ́run ọlá àjẹkùn oṣù ọlọ́run ọlọ́run kó ṣe wá ní ọmọ àlùjọ́nà dákun má ṣe wá lọ́mọ aná ọlọ́lá hawla wàlá quwwata illa billahi al-aliyyil azim subhanaka allahumma bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk. allah